Let's go. Fresh FM. Fresh FM one oh five point nine Ìbàdàn. Ìyáálé àyíbá fáwọn rédíò tó kù. Fresh FM ló ní kíyìn o kí ẹ tẹ́tì. Ẹ̀yin sàmọ́rí alpha ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan. Ẹ ṣe tí ẹ gbọ́ gbọ́ gbọ́ ẹ ń gbọ́ wá ẹ má yí kúrò bó ṣe máa jẹ́ nìyẹn ladies and gentlemen ẹ máa gbọ́ ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ̀ Fresh FM ní kí ẹ máa gbọ́ ẹ ṣe. ẹ máa gbọ́ Fresh FM ẹ máa gbọ́ Fresh FM one oh five point nine nílé orí challenge la wà Ìbàdàn la gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ Fresh FM ẹ má gbọ́ Fresh FM one oh five point nine délé orí challenge la wà Ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa kí làbá máa wí nírú àyájọ́ ọjọ́ bíbí. kí ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero five point nine fm ẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé bí mo ṣe máa ń sọ mo kí wa kú ìrìn yẹn látàjọ jábẹ́kúta mo kí wa káàbọ̀ padà síbàdàn. ṣẹ́yìn ṣáà ń dúpẹ́ ṣẹ́ ń fi ìmoore hàn sí Ọlọ́run. olúwa tó dára sí wa náà ni tí kì í bá iṣẹ́ olúwa tó dára sí wa irú àǹfààní irú oore ńlá yìí ó lè má ṣeé ṣe. àkókò ò bá wa ṣọ̀rẹ́ rárá inú ilé dẹ̀kún lè ní. àlejò mi evangelist kẹ́hìndé ògúndèyí láti christ disciples evangelical ministry ìyẹn ní mercyland ọ̀ṣọ́ba tuntun Ogun State àwọn lájọ máa rìnrìn àjò. máa ṣe rèé pásítọ̀ Samuel Babatunde Akínọlá àwọn ló máa fún wa kó tó di pé màá dá àlejò mi lóhùn. dáre power of praise ohun tẹ́yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì nígbà tí pásọ samuel babatunde akínọlá tó máa gbàdúrà pẹ̀lú wa. orúkọ jésù. àmín. ọlọ́run gbogbo àgbáyé a gbé orúkọ yín ga fún ibi gbogbo tí àwọn ènìyàn ti ń gbóhùn wa ní wákàtí yìí ìwọ tó ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ alààyè ọlọ́run gba ọpẹ́ wa fún ìfẹ́ ńlá rẹ tó fi ṣẹ̀dá gbogbo ènìyàn àti fún orí ọ̀fẹ́ ọmọ bíbí kan ṣoṣo láti tún gba ọkàn ènìyàn là agbé orúkọ rẹ ga olúwa gba ìyẹn wa. àmín. fún wákàtí ti wákàtí kan pẹ̀lú ẹ̀yin ọlọ́run lórí ètò yìí ní àṣálẹ́ yìí ayìnyín nítorí pé ẹ tún fi gba ọkànlá ẹ ó fi sí ìjọ ní ènìyàn níyè ẹ ó fi fa ayé wá sọ́dọ̀ yín ọlọ́run gba ọpẹ́ wa. àmín. gbogbo inú ilé tó ti ń gbóhùn wa lọ́wọ́lọ́wọ́ àlàáfíà jésù ó jẹ́ ìpín yín níbẹ̀. àmín ọwọ́ ọlọ́run ti gbani kúrò lọ́wọ́ ìparun lórúkọ jésù ó wọnú ayé yín lọ. àmín. agbára ọ̀gá ògo ó sì jìbò yín. àmín. ọ̀nà yín lórúkọ jésù ọ̀yá kó máa là. àmín. fún ìfẹ́ ọlọ́run ọ̀yá ẹ máa tẹ̀síwájú. àmín. gbogbo ayé tí òkùnkùn ti jẹ gàba lé lórí lórúkọ jésù ó yẹ gba ìdáǹdè. àmín. akọ wípé mọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí òkùnkùn ò sì lè borí rẹ̀ ní ibi gbogbo lórúkọ jésù ìmọ́lẹ̀ ọlọ́run kó gba ayé yín là. àmín ọwọ́ ọlọ́run kò sinmi lẹ́yìn àmín ògo ni fún orúkọ olúwa hallelujah ilé iṣẹ́ yìí ọ̀yá kó wà ní àlàáfíà àmín agbára ọ̀run àpáàdì kò ní borí rẹ̀ àmín gbogbo wa lápapọ̀ lórúkọ jésù ọ̀yá a ó rí ọlọ́run àmín ká tó fi ayé sílẹ̀ kí ìpè ó tó dún mọ́ ní a máa rí ọlọ́run àmín ògo ni fún orúkọ olúwa hallelujah jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. hour with God tó ti dé. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. An hour with God tó ti dé sẹ́. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already a ti ṣe tán. Ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already ti ṣe tán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. Daddy and mommy, are you ready? We are ready. Àti tẹ́tí. Brother and sister. Are you ready? We are all ready. Àti tẹ́tí nítorí pé ìtọ́kọ ìtọ́kọ tó sọ nípa ah, ìhá ah. àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn ìjọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ah, pásítọ̀ ṣe oyè wò sí oníwàásù látọ̀kùn ètò àdáwà with God la fẹ́ gbọ́ bí a ṣe ti ṣe tán àti ṣe tán lórí fresh fm àti ṣe tán ó ń jàlálà o àti ṣe tán olè mi tóbi apẹtẹ ń gbọ́ àti ṣe tán láti ṣe tán àti ṣetán àti tẹ́tí àti ṣetán. gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe tán bẹ́ẹ̀ làwa náà ti ṣe tán ẹ jẹ́ ká mú ìtàn àwọn akọni ìgbàgbọ́ ká mú yẹn kúrò kó tó di pé màá pe àlejò mi wọlé. ní ọ̀sẹ̀ tó kọjá ni mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nípa ìtàn bàbá wa Timothy Olúwọlé Ọbádàrẹ mo sọ lọ́sẹ̀ tó kọjá pé abíbàbá Timothy Olúwọlé Ọbádáre ní ọjọ́ kọkànlá April nineteen thirty. mo dẹ̀ sọ pé bàbá tó bí wọn ni David Ọbádáre tí wọ́n jẹ́ àgbẹ̀ tẹ́lẹ̀ kó tó wọnú iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí ìtàn ti sọ bẹ́ẹ̀ ni mo sọ nípa màmá wọn Felicia Ọbádáre mo dẹ̀ sọ pé bàbá wa Timothy Olúwọlé Ọbádáre wọ́n ti jẹ́ ajínrere àgbà fún Christ Apostolic Church General Evangelist Christ Apostolic Church rí mo sọ pé kò sí ń ta lè sọ nípa ìdílé bàbá wa Timothy Olúwọlé Ọbádáre ju pé ká sọ pé ìdílé Léfì nítorí pé àwọn ọmọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin tó tẹ̀lé bàbá wa Timothy Olúwọlé Ọbádáre ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ìtàn sọ pé obìnrin ẹyọ kan oṣù tí wọ́n ní náà ó tún jẹ́ ìyàwó ìránṣẹ́ ọlọ́run. lọ́sẹ̀ tó kọjá mo ti sọ nínú ìrìn àjò bàbá àti ìṣẹ̀lẹ̀ nípa àìsàn ìgbóná èyí tó ṣẹlẹ̀ tó já rìnrìn lákòókò ìgbà yẹn tí ó mú bàbá ní ìpèníjà ojú ní ọmọ ọdún méje nígbà tí wọ́n wà níléèwé tí ò jẹ́ kó lè parí ìwé náà gẹ́gẹ́ bí ìtàn ti sọ. mo sọ lọ́sẹ̀ tó kọjá pé 1953 ni bàbá bẹ̀rẹ̀ ìrìn àjò gẹ́gẹ́ bí ajínrere nínú ìjọ the Apostolic Church kò sí ń ta lè sọ pé ó fa ìrìn àjò yìí sínú ìjọ the Apostolic Church ju pé nítorí pé bàbá wọn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nínú agbo náà mo sọ ohun tó jẹ́ ìpèníjà fún bàbá àbí ohun tó jẹ́ ìwúrí ó ní nípa ìsọjí kan tí bra Paul àti bra Dr. Thomas tó ṣe nínú ìjọ nígbà yẹn eléyìí ló mú bàbá láti lọ wá ojú olúwa wípé tí àwọn ènìyàn yìí bá lè ṣe ìsọjí báyìí tí ènìyàn bá wá ojú olúwa fún agbára ènìyàn náà lè ṣe ohun tó jù bẹ́ẹ̀ lọ nítorí ìdí èyí ìtàn sọ pé bàbá wa wọ ojú olúwa fún ọjọ́ méje pẹ̀lú àdúrà alone with God. bí mo ṣe sọ lọ́sẹ̀ tó kọjá pé ní ọjọ́ ìbápàdé àwọn bàbá wa Timothy Olúwọlé Ọbádáre ìṣẹ̀lẹ̀ márùn-ún òun ló ṣẹlẹ̀ ìyẹn nígbà tí ìrìn àjò yìí pé ọjọ́ márùn-ún nínú àdúrà ọjọ́ méje tí wọ́n ń gbà láti fi wá ojú olúwa ìtàn sọ wípé kò tiẹ̀ dàbí pé wọ́n wà ní ayé yìí mọ́ nítorí pé wọn ò gbọ́ sáǹdì ohun kankan tó ń lọ láyìíká mọ́ ẹlẹ́nkejì ni pé kò dàbí pé àwọn nìkan ló wà nínú yàrá yẹn nítorí pé wọ́n rí bíi pé àwọn èrò pọ̀ bí èèyàn bíi ọgbọ̀n ló wà nínú yàrá yẹn ìtàn sọ wípé a fún bàbá wa ní kọ́kọ́rọ́ mọ́kànlélógún twenty one keys. ohun kẹrin ni pé ọlọ́run bá bàbá wa sọ̀rọ̀ nípa ara wọn nípa orílẹ̀-èdè yìí àti nípa ohun tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. ẹlẹ́nkarùn-ún ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wípé bàbá wípé a ṣí orí wọn lábala apá òsì left side pé adẹ̀kí odidi bíbélì kan wọbẹ̀ tó túmọ̀ sí pé bíbélì ń gbé inú bàbá tó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́run wà nínú wọn. abalajọ mo sọ lọ́sẹ̀ tó kọjá téèyàn bá ka bíbélì fún bàbá tí ò bá ti correct bàbá sọ fún pé rárá. gẹ́gẹ́ bí ìtàn ti sọ ní ọjọ́ keje tí bàbá jáde kúrò nínú yàrá yìí ìtàn sọ pé bàbá ṣiṣẹ́ ìrànṣẹ́ fún wákàtí mẹ́rin láàrin aago mẹ́wàá sí aago méjì tó dẹ̀ jẹ́ pé àwọn ènìyàn tí wọ́n rí ìwòsàn bíi three hundred and fifty ni àkọsílẹ̀ wà nínú àìsàn ikọ́ èyí tó ń jà kálẹ̀ ní àkókò ìgbà yẹn. gẹ́gẹ́ bí àkọsílẹ̀ bàbá ṣiṣẹ́ nínú ìjọ the apostolic church TAC fún odidi ọjọ́ mẹ́rin 1953 fifty three di nineteen fifty seven kó tó di pé bàbá wa àpọ́stélì Joseph Ayọ̀ Babalọ́lá wọ́n wá mú wọn wọnú ìjọ Christ Apostolic Church ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìtàn ọ̀pọ̀lọpọ̀ èyí tá a gbọ́ ó sọ wípé bàbá wa àpọ́stélì Joseph Ayọ̀ Babalọ́lá ló mú wọn láti ìjọ the apostolic church lọ sí ìjọ christ apostolic church ṣùgbọ́n abala ìtàn kan abala ìtàn kan ó sọ pé bàbá bàbá jíde ló mú wọn wá ṣùgbọ́n nínú àkọsílẹ̀ àti èyí tí ó wá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti èyí táwọn bàbá bàbá sọ ohun tó sọ ni pé lẹ́yìn ọdún mẹ́rin tí wọ́n lò nínú ìjọ the apostolic church láàrin 1953 di 1957 ní bàbá wa apostoli joseph àwọn bàbá ọlá lọ́wọ́ amú wọn láti darapọ̀ mọ́ ìjọ christ apostolic church wọ́n dẹ̀ ṣiṣẹ́ nínú ìjọ christ apostolic church fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ ní ọ̀pọ̀lọpọ̀ ìlú pàápàá jùlọ ní south west nigeria kó di 1965 tí bàbá wa ṣẹ́tù pátápátá sí ìlú Àkúrẹ́ ọlọ́run Timothy Olúwọlé Ọbádáre ọlọ́run Christ Apostolic Church ọlọ́run gbogbo àgbáyé. ẹ má gbàgbé ohun tá à ń fi abala yìí sọrí òun ni pé àwa náà di ìtàn lọ́jọ́ kan pé ká di ìtàn tó dára kò sẹ́ni tó wá sáyé tí ò ní di ìtàn àwọn bàbá náà mọ̀ pé àwọn ń kọ̀ tán gbà yẹn ni wọ́n rí bíi pé àwọn ń sùn àwọn ń jí ṣùgbọ́n ìtàn ni wọ́n ń kọ àwa náà dìtàn lọ́jọ́ kan o ohun gbogbo tá à ń ṣe ni ó dìtàn ẹ jẹ́ ká rọ́jú ká kọ ìtàn tó dára. iṣẹ́ ìránṣẹ́ bàbá ọbádáre gẹ́gẹ́ bí àyàn ṣe máa ń pe bàbá ó lọ káàkiri gbogbo ilẹ̀ áfíríkà ó lọ káàkiri gbogbo àgbáyé ìyẹn lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church tí ó dẹ̀ jẹ́ kí wọ́n ní ẹ̀ka káàkiri gbogbo àgbáyé lábẹ́ CAC bẹ́ẹ̀ ni wọ́n tún lọ títí dé USA Canada àti United Kingdom. ní December thirty nineteen sixty nine ìtàn sọ pé Ọlọ́run bá bàbá wa sọ̀rọ̀ wípé òun fẹ́ rán wọn gẹ́gẹ́ bí onísọjí fúnṣẹ́ ìránṣẹ́ ìtúsílẹ̀ àti iṣẹ́ ìránṣẹ́ ìwòsàn ṣùgbọ́n ìwòsàn láì lo oògùn. nítorí pé àwọn dókítà àti oògùn àìsàn ni wọ́n lè tọ́jú kò sí ẹni tó lè tọ́jú àfiṣe so bàbá wa ọlọ́run wá fún bàbá ní agbára àti àṣẹ láti lè tọ́jú àìsàn àti láti lè tọ́jú àfiṣe Timothy Olúwọlé Ọ̀bádàrẹ. ẹ jẹ́ ń gbégbèsè méjì sí kí n lè gbé àlejò mi wọlé. ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ tún lè máa wò lórí àtẹ Facebook live Fresh FM kedere lẹ máa máa wò wá. lákòókò ìgbà yẹn àwọn ìjọ táwọn òyìnbó mú wá wọn ò ní gbàgbọ́ nínú gbogbo agbára àjẹ́ àti gbogbo àwọn ẹ̀mí òkùnkùn. ṣùgbọ́n ìjọ ti àwọn èyí tó ti wà irú àwọn aládùúrà àwọn ìjọ aláṣọ funfun wọ́n gbàgbọ́ wípé àwọn ẹ̀mí òkùnkùn wà nígbà tí Ọlọ́run wá fún bàbá ní agbára lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa. Timothy Olúwọlé Ọbádáre àwọn àjẹ́ àwọn èmèrè fúnra lára wọn ni wọ́n máa ń kà tí wọ́n á dẹ̀ jẹ́wọ́ àwọn iṣẹ́ ibi tí wọ́n ti ṣe nígbà tí ẹ̀mí mọ́ tó bá ti mú wọn eléyìí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìtúsílẹ̀ ńlá tí Ọlọ́run gbélé bàbá ọba dáre lọ́wọ́ mo mọ̀ pé gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi náà ẹ̀yin náà ti máa rí nǹkan so mọ́ pé à ó ṣẹlẹ̀ ní ìsọjí báyìí àwọn tó ń gbọ́ mi nìbàdàn wọ́n á máa rántí àwọn ìsọjí ẹ̀ Ṣàngó mo mọ̀ pé ẹ̀yin náà tún máa rántí àti oríṣiríṣi níbi tí ọlọ́run ti lo bàbá wa ọ̀bádáre ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ ìrírí kan tó wà nínú àkọsílẹ̀ ìtàn. ti arábìnrin kan tí wọ́n ló ti fẹ́ rọbí fódìdí ọ̀sẹ̀ kan ló fi ń rọbí tí ò rọmọ bí. wọ́n nígbà tí bàbá wa bàbá ọbádáre tí wọ́n ń kọjá lọ ni wọ́n rí ìyá arábìnrin náà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ náà ni ó jókòó sórí odó wọ́n ní bàbá dẹ̀ pàṣẹ fún pé kó dìde lórí odó wọ́n ní bẹ́ẹ̀ ló dìde bó ṣe bẹ̀rẹ̀ sí ní kà nìyẹn pé òun fẹ́ kí ara ni ọmọ òun ní ànípa pé òun fẹ́ kí ó kú sínú ìrìn àjò yẹn tí gbogbo èèyàn dẹ̀ ń gbọ́ ẹ béèrè pé kí lọ́mọ ẹ ṣe ó lóun ní kó fún òun ní ọkàn ẹran pé tútù dẹ̀ lòun ní kó fún òun ó wá lọ sí fún òun mo rò pọ̀ mọ́kàn wò pé kí nìyá fẹ́ fi ọkàn ẹran ṣe ó bá lọ sè é ló yí láta ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nìyẹn àwọn ẹgbẹ́ ọ̀dájú ọlọ́run ló bàbá wa púpọ̀ púpọ̀ fún ìtúsílẹ̀ àti fún ìwòsàn ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú lábala ibẹ̀ yẹn ṣùgbọ́n ẹ má gbàgbé o ohun tá a fi sọ rí ìwọ náà ó dìtàn lọ́jọ́ kan èmi náà á dìtàn lọ́jọ́ kan ẹ jẹ́ a kọ ìtàn tó dára. kó tó di pé màá gbé àlejò mi wọlé ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Ìbàdàn mega open air crusade two thousand and twenty one ìjọ christ apostolic church òkè yìí lógo district headquarter tọ́lọ́run tó wọ mọ̀mọ́ prophet dio afọlábí gbé kalẹ̀ ló ń pe gbogbo àwọn ọmọ ọlọ́run síbi ìsọjí lọ lọ́jọ́ mẹ́ta tó gbóná janjan kún fún iṣẹ́ àmì àti ìyanu rẹ̀ lọ́jọ́ kọkànlélógún sọ́jọ́ kẹtàlélógún oṣù kẹrin ọdún two thousand and twenty one gbangba gbàgede ọ̀yálámi open fair òkè odò titun agbájé bus stop oríta challenge road ìbàdàn gọ́ngọ́ òjò àdúrà alágbára wọn ti máa gbéra sọ pẹ̀lú òbítíbitì àwọn ẹni àmì ọlọ́run tóluwa ti pèsè sílẹ̀ fún agbára rẹ̀ bí pásọ sàmúlùwà lọ pọfẹtàdé ọlọ́gbọ́n yọ pásọ ia òjò pásọ ks adélẹ́yẹ agogo márùn-ún rọ̀lẹ́ni lójó lójoojúmọ́ nínú àkòrí gòrò ta pẹ̀lẹ́ olúwa fi òpin sí ogun jíjà mi gbogbo ẹni tó ń wojú olúwa fún ọmọ rere aya rere ọkọ rere iṣẹ́ rere ilé rere àti àlùyọ ńlá ẹ wá pàdé májẹ̀mú àpọ́sẹ́lẹ̀ ayọ̀ babalá nínú ọ̀rà bambam bàdà open year crusade ọdún two thousand and twenty one lady evangelist bọ́sẹ̀ adéwà evangelist dáre diop lady evangelist sarah praise àti àwọn akọrin everlasting praise yóò fa àwọn ọlọ́run sọ̀kalẹ̀ pastor sam daramola yóò máa darí ètò náà nígbà tí prophetess diwa fọlábí tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ yóò máa gba gbogbo ènìyàn lálejò nínú sọjọ́ lọ́jọ́ mẹ́ta yìí ayọ̀lúwa ní ìpín gbogbo ènìyàn. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ní agbára lọ́wọ́ Ọlọ́run àjọ máa wà níbi ìsọjí yẹn látọjọ́ Wednesday ní Ọ̀yálámì ní chọ́ọ̀chì màmá wa olórí gbogbo wòlíì àti ajínrere obìnrin Christ Apostolic Church Worldwide màmá adio Afọlábí ìrọ̀lẹ́ ní ìsọjí yẹn wednesday thursday friday. ọkọ ni wàásù làwọn fẹ́ gbọ́. evangelist kẹ́hìndé ògúndèyí láti christ disciples evangelical ministry so winnie chapel mercyland ọ̀ṣọ́ba tuntun ifọ̀ ogun state ẹ kí àwọn èèyàn wa nílé sà. mo kí gbogbo àwọn ènìyàn mi ní ìbàdàn mo kí wa wípé a kú afẹ́rẹ́ yìí lórúkọ jésù a ò ní ṣe lásán. ọmọ ìlú wo ni evangelist kẹ́hìndé ògúndé yìí. mo wá láti ìṣọba ifọ̀ ogun state. ìṣọba ifọ̀ ogun state. ifọ̀ ogun state. mi ò nílò láti máa béèrè pé ńgbè èèyàn ti rí ògúndé yìí a ti mọ̀ pé nídìílé olóríṣà ṣé ògún ni wọ́n ń bọ nínú ìdílé yín ni. Eh, bẹ́ẹ̀ ni Ògún wà lára àwọn ohun tí wọ́n bọ nínú ìdílé mi. àwọn òrìṣà wo tún ni wọ́n tún ń bọ. nínú àwọn òrìṣà tí mo jogún bá nínú ilé tí mo gbọ́jú pé wọ́n ń bọ nílé bàbá mi ni ogun òòṣà abéjì egúngún àti Ọbàtálá. egúngún náà. bẹ́ẹ̀ ni sá fresh fm àti ṣetán ó ń jàlálà o àti ṣetán olè mi tóbi apẹtẹ ń bọ̀ àti ṣetán láti ṣetán àti ṣetán àti tẹ́tí àti ṣetán àwòyá ọ̀rẹ́dì àti ṣetán oníwọ̀nsùn wá bá wa sọ̀rọ̀ àti ṣetán ẹ̀ wá bá wa sọ̀rọ̀ àti ṣetán orí wíwí àti tẹ́tí àti ṣetán láti ọ̀sẹ̀ tó kọjá ni mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ìbápàdé arákùnrin mi tó dẹ̀ jẹ́ àlejò yìí wọ́n jẹ́ ara àwọn tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ ìgbèríko ní àkókò tó tú ládùúgbò tó lágbára díẹ̀ gẹ́gẹ́ bí ohun tí àwa náà rí àti tí a gbọ́ tẹ́yìn náà dẹ̀ gbọ́ òun ni mo ṣe jẹ́ kó wá láti Ifọ̀ so gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ lọ ẹ ní òrìṣà Ọbàtálá òrìṣà Ọbàtálá Ògún òrìṣà bèjì ẹ ṣe torí pẹ̀yìn jẹ́ bèjì lọ́ọ́ ṣe dá òrìṣà bèjì yẹn lẹ̀ eh. torí mo ti rí pé kẹ́hìndé ògúndé yìí. bẹ́ẹ̀ kọ́ olóòtú ṣùgbọ́n àwọn àwọn ìyá bàbá mi ni wọ́n jẹ́ ẹni tó máa ń fi ìdí ẹgbẹ́ òrìṣà bèjì yẹn lélẹ̀ nínú ìlú yẹn so àwọn bàbá wa jẹ́ ọlọ́jẹ̀ nílùú wo ni torí àwọn èèyàn tó ń gbọ́ wa ní ọ̀ṣọ́ba ẹ júwe ìlú yẹn a lè rọmọ ìlú yẹn àbárà àdúgbò. ok tí a bá ń lọ sí tá a bá fẹ́ dé ọ̀ṣọ́ba tá a bá ti dé ìfọ̀ so a sọ pé abẹ́ a máa bọ́lẹ̀ ní bank bus stop tí a bá dé bank bus stop a wà gbé ọ̀kadà tó ń lọ sí ọ̀ṣọ́ba ọ̀ṣọ́ba tó ló mú ọjọ́ fẹ̀gbẹ́ tira wọn ni so tá a bá sọ pé à ń lọ sọ́ṣọ́ba wọn máa gbé wa dé ibẹ̀ láti bank bus stop. àlàyé tẹ̀ ń ṣe nípa àwọn òrìṣà yẹn mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé díẹ̀ sí. ẹ ṣeun nínú ìdílé tí mo ti jáde ó jẹ́ ìdílé tó jẹ́ pé àwọn gọ́gọ́ lágbàtẹ́rù òrìṣà nínú ìlú yẹn jù so nínú òrìṣà tí wọ́n tí wọ́n gbá tí wọ́n mú lókùnkúndùn ní òrìṣà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹlẹ́ẹ̀kínní eégún wọ́n gbádùn nínú ògún nínú òṣàbejì àti nínú ọbàtálá so dáàdì tèmi gangan ló wá jẹ́ bí atukọ rẹ̀ a máa ń pe àwọn ní táyé ọlọ́jẹ́ táyé ọlọ́jẹ́ bẹ́ẹ̀ ni sà so ó túmọ̀ sí pé àwọn dáàdì mi gangan ló jẹ́ bí ògbóǹtarìgì tí wọ́n máa ń nawọ́ sí gbogbo àwọn ọlọ́run yẹn bẹ́ẹ̀ àti ṣetán. we are all ready. àti ṣetán. oníwọ̀nsùn wá bá wa sọ̀rọ̀. àti ṣetán. ẹ wá bá wa sọ̀rọ̀. àti ṣetán. orí wíwí àtẹ́tí. àti ṣetán. wákàtí kan pẹ̀lú ọlọ́run fresh one zero five point nine fm. ti dé ohun oníwàásù làwọn fẹ́ gbọ́ adáwọ̀ wí gbọ́ tó ti dé. ẹni ẹ̀yin ẹni dáàdi ni táyé ọlọ́jẹ́ ọlọ́jẹ́ ọlọ́jẹ́ bẹ́ẹ̀ ni sà. so ẹ̀yin náà tún jẹ́bejì. bẹ́ẹ̀ ni sà. a ti ṣe tán. kẹ́hìndé yín kọ́. táyé mi ó wà. ok ẹ̀yin ni kẹ́hìndé bẹ́ẹ̀ ni sà. táyé yín wà. ìyá ọ̀rẹ́ mi a ti ṣe tán. báwo a ṣe wá bá Kristi pàdé. bí mo ṣe bá Kristi pàdé ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ ìrìn àjò yìí tí mo tí mo bẹ̀rẹ̀ sí ní dàgbà so mo mọ ìrìn àjò láti bẹ̀rẹ̀ sí mọ bí wọ́n ti ń dá ẹ̀ṣẹ̀ ní pé láti iléèwé ni mo ti kọ́ ìgbé ayé búburú láti lè máa bóyá ká máa play ní show ká máa mélé ká máa ṣe lè so ó túmọ̀ sí wípé nígbà tí mo ti kí n tó bá Jésù pàdé yẹn inú ṣọ́ọ̀bù kan ni mo wà tí mo gbé ti ń ṣiṣẹ́ níjọ́ yẹn kí ẹnìkan tó fi pàdé ọmọ Ọlọ́run lọ pé kí n wá sí programu àwọn ní church so nígbà tí mo wá promise ẹni yẹn pé màá lọ níjọ́ friday nígbà tó dijọ́ friday yẹn ẹni yẹn wá nígbà tó wá mo sọ fún pé mò ń ṣe nǹkan lọ́wọ́ nígbà tó dọ̀sẹ̀ kejì ó wá mi ì tẹ̀lé nígbà tó dọ̀sẹ̀ kẹta kò wá wá mọ́ bó ti ń lọ lọ́ọ̀kan ẹ̀mí kan tọ̀ mí wá wípé ṣó o mọ̀ pé ó ti donírọ́ níwájú lágbájá mo wá pinnu láti múra mo sì tẹ̀lé lọ nígbà tí màá fi dénú ìjọ yìí mo rí i pé gbogbo àwọn èèyàn tó wà nínú ìjọ yìí wọ́n jẹ́ni tí a jọ wà ládùúgbò tí wọ́n sì mọ̀ wípé iṣẹ́ DJ ni mò ń ṣe tí iṣẹ́ ká kóbìnrin ká mú tí ká ṣe wà burú ni mò ń wù so wọ́n wá rí mi pé mo wọnú ìjọ wa ní ọjọ́ yẹn gbogbo wọn wò mí pé bí ẹni pé kegungun kò wọnú chọ́ọ̀chì ni sá. bí pé egun wọ chọ́ọ̀chì kí wàá ló ṣẹlẹ̀. ní ọjọ́ yìí bí ìránṣẹ́ ọlọ́run ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ ìwàásù tí ìránṣẹ́ ọlọ́run yìí wàásù lọ́jọ́ yìí ó dàbí ẹni pé ìgbé ayé mi gangan lọ́ọ́ lọ́ọ́ ṣàlàyé fún ìránṣẹ́ ọlọ́run yìí tó wàá fi ń wàásù sí mi. wọ́n ṣe orin wọn pé praise the lord gan mi ò lè sọ̀rọ̀ mọ́ bí wọ́n ti ní kọ́ dìde kọ́ ṣe gbá kọ́ ṣàwọ́ mi ò lè dìde mọ́ torí mo rí pé ẹ̀mí ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní nà mí nínú ọkàn mi lọ́hùn mò ń sunkún sínú nígbà tọ́ṣọ orí ọ̀fẹ́ gan tí kálukú ń dìde tó yẹ kí kálukú máa lọlé mi ò lè dìde mo ní láti jókòó sójú kan bẹ̀ torí pé mo èmi gan rí fúnra mi pé àṣé mo tiẹ̀ ti mo ti ṣègbé tán mo wá rí pé orí ọ̀fẹ́ Kristi ló fà mí wá síbẹ̀ níjọ yẹn láti ìwàásù tẹ gbọ́ yes sir ó jẹ́ kẹ́ sunkún bẹ́ẹ̀ ni sir ǹjẹ́ àwọn èèyàn sì ń wàásù ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ṣé ìjọ ni ó ń ṣàìsàn ni àbáwọn ìránṣẹ́ ọlọ́run àbọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn ìránṣẹ́ ọlọ́run torí nísìn raidon ni raidon pastor hmm. àtẹ̀wọ́ àwọn míì àtúgbàgà sókè àwọn míì àtúfi fèrè sẹ́nu hmm. wọ́n á tún fọn fèrè hmm. nígbà ìránṣẹ́ ọlọ́run bá máa parí ìwàásù sí wọ́n máa pàtẹ́wọ́ ní tí gbogbo chọ́ọ̀tà ó ee dadi papa mama ṣé irú ìwàásù ìwàásù tá a dẹ̀ gbọ́ ni àwọn ìwàásù tó máa parí ìwàásù tí wọ́n nílè sórí ọ̀fẹ́. bó ṣe ṣẹlẹ̀ sí mi nìyẹn sá. nígbà tí ẹ ti ń sunkún nínú. bẹ́ẹ̀ nínú mi lọ́hùnún hmm. mo ṣe ló dàbẹ́ ni pé kí n rí nǹkan kan kó gbé mi kúrò ń bẹ̀ torí gbé mi gan ò lè dìde mọ́ pẹ̀lú kò tó ṣẹlẹ̀ sí mi nígbà tí mo rí pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní kúrò níbi tí mo wà díẹ̀ díẹ̀ táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní jáde àwọn ojú tí mo mọ̀ mo ṣáà fi ìtìjú dọ́gbọ́n dìde mo ṣáà ń dọ́gbọ́n lọ sí ṣọ́ọ̀ṣì mi ẹ eh, sí ṣọ́ọ̀bù mi nígbà tí mo dé ṣọ́ọ̀bù orin tí mo ti tí mo ti mísì mọ́jú ọjọ́ yẹn nígbà tí mo débẹ̀ òun ni àwọn èèyàn mi ń play lọ́wọ́ ní ṣọ́ọ̀bù mi mi ò lè dúró mọ́ mo ti rí i pé ṣé pé nǹkan tí mò ń ṣe tẹ́lẹ̀ lélẹ́yìí ṣé pé mò ń rán àwọn èèyàn ní ọ̀run àpáàdì tínú mi dẹ̀ ń dùn gbà yẹn tí mo rò pé mo ṣe nǹkan gidi ṣé pé mi ni mo wà búburú yìí ṣé pé mo ṣe léyìí mi ò lè sọ fún wọn pé kí wọ́n stop orin yẹn torí pé wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sínú ọkàn mi wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi mo ní láti mú kọ́kọ́rọ́ mi mo sì gba ilé mi lọ ilé mi ò jìnnà sí ṣọ́ọ̀bù mi níbẹ̀ mo bá gba ilé lọ ibẹ̀ mo wá gbé tìlù bẹ̀rẹ̀ sí lọ sunkún sí ọlọ́run lọ́rùn pé ah. ẹ̀mí mọ́ tún ṣiṣẹ́ yẹn lọ bẹ́ẹ̀ ni sà kò fi mí sílẹ̀ ẹ tún sunkún bí kí wọ́n máa lu ọkàn mi lọ́rùn ni mo bẹ̀rẹ̀ sí sunkún gbà tí mo délé pé ah ilẹ̀ ti ṣú gan kí tó lè lọ palẹ̀ mọ́ níjọ́ yẹn kí tó lọ ti ṣọ́ọ̀bù. èmi àti ránṣẹ́ ọlọ́run kan sọ̀rọ̀ bí ìṣẹ́jú bíi mélòó sẹ́yìn ó lóun lọ mínísítà bíi program kan ó ní pastor church yẹn sọ pé preach your message béèrè owó no ọta kọ preach your message hmm. béèrè owó no ọta kọ àní time ra ó lóun wá wò pé kí ni hmm. ohun tí jọ́dá nìyẹn. and now with God tó ti dé òun ò ní wàásù làwọn fẹ́ gbọ́. Àdáwọ̀ wí gbọ́ tó ti dé sẹ́. Òun oníwàásù làwọn fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó evangelist kẹ́hìndé ògúndèyí ṣé just like that ẹ bá fàyè yín fún jésù gbogbo ẹ bá ń lọ smooth smooth bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ kọ́ o ẹni tá a gbà mí lọ́wọ́ rẹ̀ ò fi mí sílẹ̀. ẹni tá a gbà yín lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni sà kò fi yín sílẹ̀ bẹ́ẹ̀ ni sà tó túmọ̀ sí pé ẹ tún padà sẹ́yìn. mo tún padà bẹ́ẹ̀ ni o mo tún padà hmm. mo tún padà sẹ́yìn. so gbogbo àwọn ọ̀rẹ́ tí mò ń bá gbé ilé tí mò ń gbé ọ̀dọ̀ ẹni tí mò ń gbé lọ́dọ̀ rẹ̀ gbogbo wa pátápátá ìgbé ayé ẹ̀ṣẹ̀ là ń gbé tẹ́lẹ̀ náà èmi wá ni mo rí jésù kristi ní ọjọ́ yẹn nígbà tí màá fi délé tó di ọjọ́ kejì ọjọ́ kẹta àwọn ọ̀rẹ́ mi tí a jọ wà ń bẹ̀ wọ́n bomi wẹ̀ tiẹ̀ lọ́kàn mi hmm. mi ò wá lè tẹ̀síwájú bó ti yẹ kí n tẹ̀síwájú. ẹjọ ẹ sáré bá mi báwọn èèyàn sọ̀rọ̀ fi ọ̀rẹ́ ẹ hàn mí hmm. ìyẹn tí ọkọ bíbélì ni ẹni tó bá ń bọ ọlọ́gbọ́n rìn yóò gbọ́n ọgbọ́n àwọn aṣiwèrè ni yóò ṣègbè ẹ sáré bá mi báwọn èèyàn sọ̀rọ̀ pé tó bá ti dàtún bí wà á kúrò láàrin wọn ni méjèèjì ò lè lọ papọ̀. ẹ ṣeun sá fún díẹ̀ ẹ bá ń wàásù fáwọn tó wà nílé ẹlòmíì ti dàtún bí bọ̀ ó tún bá wọn tí ò tí ì dàtún bí rìnrìn àjò. ẹ ṣeun sá so eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tí a ní a jẹ́ ọmọ ọlọ́run tí a jẹ́wọ́ jésù lólúwa àtolùgbàlà ní pé nígbà tí mo wà nínú ayé àwọn ọ̀rẹ́ mi nínú jésù kọ́ làwọn ọ̀rẹ́ mi tájọ wà nínú ayé mọ́ àwọn ọ̀rẹ́ mi tí a jọ wà nínú ayé tẹ́lẹ̀ nígbà tí n bá ti dẹnu jésù wọn ò lè ràn mí lọ́wọ́ wọn máa fà ọ́ padà ni kò sí bó ti rò pé òun mọ̀ ọ́ ṣètò àbò ó máa yí wọn lọ́kàn padà ìwọ kẹ̀ fẹ́ yí wọn lọ́kàn padà wọ́n ń jẹ́ padà bọ́ ni. Hmm, kúò ni kúò láàrin wọn ni hmm kódà kó ti jẹ́ pé o ti dájọ́ gbé ìyàwó sọ́nà ìyàwó tó fẹ́ fẹ́ nínú ayé kan ló máa fẹ́ nígbà tó bá dọ̀dọ̀ Jésù. Hmm. èèyàn tí ẹ lè gbénú ìjà lọ pàjà lọ <laughs> tó bá lọ fẹ́ yí wọn lọ́kàn padà ẹni tí ó pàjà lọ yóò sún sẹ́yìn kú òun jà wàá kọ́kọ́ lọ gba agbára tó tó rìnrìn àjò ìbápàdé ẹlẹ́ǹkejì torí àkókò wa. ẹ ṣeun Rivers State mo tún ti bá Ọlọ́run pàdé lẹ́lẹ́ẹ̀kejì tó ṣàwárí ọkàn mi nígbà tí ó takòkò kan mo rórí ọ̀fẹ́ láti lọ ṣiṣẹ́ ní Port Harcourt so wọ́n wá gbalẹ̀ fún wa ní eche local government Oyigbo ibẹ̀ ni ilé tí wọ́n gbà fún wa wà mo wá ń gbọ́ orin kan nínú fóònù mi jọ kó mo kí APC tí nígbà tí máa gbọ́ orin yẹn orin yẹn ló wá ń tọ́ mi sọ́nà tó wá sọ wípé ta bá ń porúkọ níjọba ọ̀run ta pé wọn títí tí ò dẹ̀ kan ẹ̀ o ó dàbí pé mi gbọ́ orin yẹn rí èmi mo dẹ̀ ní lórí fóònù mo wá delete gbogbo orin tó wà lórí fóònù mi wá fún orin yẹn nìkan lẹ̀ mo wá ń gbọ́ bí mo ṣe ń gbọ́ orin yẹn sí bẹ́ẹ̀ ló dàbí pé kí wọ́n máa lù mí nígi sá bí mo ti ń sun ẹkún lọ́wọ́ mo rí pé àwọn èèyàn mi tọ́jà lọ́ra nǹkan tẹ̀lé wọ́n fẹ́ wọlé wá mo rí pé tí n bá gba àwọn èèyàn wọ̀nyí láàyè láti wà láàrin wọn bí báyìí wọn á bomi tútù sọkọ mọ ọmọ ọkọ tèmi rí mo wá wọnú tọ́lẹ̀tì mi lọ mo lọ tilẹ̀kùn mọ́ níbẹ̀ láti kọ́ bí aago mẹ́ta aago mẹ́fà ìrọ̀lẹ́ ni mo tó jáde bẹ́ẹ̀ mo bẹ̀ sí ń yíra mọ́lẹ̀ pé ah àṣepáyé mi ti bàjẹ́ tí mo rò páyé mi da ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí nígbà tí mo sọ̀rọ̀ lẹ́ǹkan tó ta báwọn pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ á máa ní ẹ bẹ́ẹ̀ ni sẹ́yìn ò mọ̀ pé ẹ̀yin náà níṣẹ́ tẹ̀ ń ṣe ni olórin ẹ̀mí hmm. ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ti sọra wọn di entertainer ṣé gbé bọ́dì lèèyàn fẹ́ gbọ́ tó fẹ́ sunkún gbé hmm. bọ́dì ó yá gbẹ́sẹ̀ oríṣiríṣi torí owó hmm. iṣẹ́ tá a pè yín sí òun ni ìjèrè ọkàn mo máa ń sọ tó bá fẹ́ kọrin àkọlówó àwọn kan wà wọ́n mọ̀ wọ́n tó bá fẹ́ kọrin ẹ̀mí jẹ́ kọ́ mọ̀ kì í ṣe gbagbagbagba gbogbogbò àwọn orin yìí ẹgbẹ́ orin yẹn ọlọ́run rán wa níṣẹ́ bó ṣe rán ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ló rán ẹ̀yin olórin ẹ̀mí náà ẹ jẹ́ ká kíyè sára torí gbogbo ẹ̀ pápátá la máa padà jábọ̀ oh, lọ́jọ́ iwájú oh, ṣé ìyẹn ló wá fún yín ní ìbápàdé pátápátá. ni mo wá gbìyànjú láti láti òní yìí lọ nǹkan tó ń pè ní ẹ̀ṣẹ̀ di èèwọ̀ mi ó di májèlé fún mi gbogbo nọ́mbà tó wà lórí fóònù mo delete ẹ gbogbo orin gbogbo nǹkan tó wà lọ́kàn mo wá fẹ́ bẹ̀rẹ̀ gbé ayé mìíràn láti ọjọ́ mo ti bẹ̀rẹ̀ gbé ayé náà. nígbà tẹ wá dé ìlú yín padà nígbà tí mo wá padà dé láti Port Harcourt ibẹ̀ ni mo wá gbé ti rí ìbápàdé kẹta tó mú mi tẹ̀síwájú Hmm. láti múṣẹ́ yìí ní òkòkò náà. nígbà tẹ wá dé ìlú yín tó rákòókò ò bá wa ṣọ̀rẹ́ rárá kí ló ṣẹlẹ̀ níbẹ̀. nígbà tí mo dé ìlú mi mo rí wípé alágbára kan ti wà níbẹ̀ táwọn èèyàn rò pé alágbára ni ẹni yìí ọ̀dọ̀ rẹ̀ ni àwọn ọlọ́kadà máa ń pààkì ọ̀kadà sí nígbà bá fẹ́ gbé èèyàn wọlé ọ̀dọ̀ ẹ̀ lọ́ máa ti tọ́nu padà so àwọn èèyàn á fẹsẹ̀ rìn wọlé lọ ibẹ̀dẹ̀ ni wọ́n yọ fún èmi pé kèmi fi kọ́lé nígbà tí èmi padà débẹ̀ so nígbà tí mo wá débẹ̀ mo wá rí pé igbó tó ó wà ká tó dé ibi tí èmi yọlẹ̀ sí mo rí pé bẹ́ẹ̀ ló gbé fi bojú tó fi ń ṣiṣẹ́ iṣẹ́ òkùnkùn tóun ṣe ń bẹ̀ kọ́ gbòòrò jáde kọ́ gbélé jáde kọ́ gbé gungun jáde kọ́ gbé eléyìí jáde sóun ló ń ṣe ń bẹ̀ n bá sọ fún àwọn èèyàn tí mo bá ń bẹ̀ mo bá àwọn èèyàn mẹ́ta ń bẹ̀ yíyẹ kan nínú wọn dúró dáadáa méjì ṣáà gbogbo àwọn tọ́ra alẹ̀ síbẹ̀ yẹn ọkọ wọn ẹlòmíì ò ní wá bẹ̀ láti wá iṣẹ́ mọ́ ẹlòmíì lè ta nǹkan ẹ̀kọ́ máa kó fi bẹ́ẹ̀ bí ọdún bíi mélòó lẹ ń sọ tẹ ẹ débẹ̀. tí mo débẹ̀ nísìnyí ó ti lé ní ọdún mẹ́ta báyìí sá. ọdún mẹ́ta bẹ́ẹ̀ ni sá chọ́ọ̀chì ò sí níbẹ̀. ah lẹ́yìn ìjọ àbáláyé tó wà ń bẹ̀ ìjọ láìmọye ìgbà lọ́dẹ̀ bíi tiwọn náà pa tí wọn ò ní ṣèṣin bẹ́ẹ̀ hmm. dípò pé chọ́ọ̀chì fẹ́ wà ń bẹ̀. ìyẹn ní ìfọ̀ yín náà. bẹ́ẹ̀ ni sá. bí mo ṣàṣe sọ fún àwọn èèyàn tí mo bá bẹ̀ pé ibi báyìí yóò a máa ṣọ̀nà tó máa kọjá ń bẹ̀ o lọ́ba pé ah pastor ah, ah bá ní ṣé mi sọ pé kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ má ṣàmà ṣọ̀nà tó máa kọjá bẹ́ẹ̀ nbá mo ṣọ́bẹ̀ láàárọ̀ ọjọ́ kan nbá bẹ̀ sí ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹnìkan náà tó nù náà láyà ó tẹ̀lé mi pé yá kàjọ ṣe nígbà tó bẹ̀ sí rí nǹkan tí wọ́n ti rì mọ́ bẹ́ẹ̀ ah ó ní pastor mi lè dúró mọ́ bóyá sálọ nìyẹn nígbà tá a ṣe ọ̀nà yẹn tán àti ọ̀nà yẹn ó fẹ́ gan ọ̀nà tẹ́ pé tóró ni èèyàn méjì ò lè kọjá lẹ́gbẹ̀rẹ̀ àwọn tẹ́lẹ̀ wá di ọ̀nà tó fẹ́ tẹ́ pé mọ́tò méjì àkọjá lẹ́gbẹ̀rẹ̀ àwọn successful so now mo wá sọ fún ọ pé a máa ṣe iná síbí báyìí náà mo wá wọnú gbòó ibi tí wọ́n fi ṣagbára yẹn bẹ́ẹ̀ mo ti lọ géègì òpónà mẹ́sàn-án. ìyẹn gbòòrò yẹn bẹ́ẹ̀ ni sà ngbà tó ń gbọ́ pàápàá bẹ́ẹ̀ oníkọ́wá ránṣẹ́ wá pé ta ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ gbàtọ́ débẹ̀ wọ́n rí i pé wọ́n ní pásítọ̀ ni kò lè sàn kankan mọ́ lóríṣiríṣi ọ̀nà lóríṣiríṣi gbogbo nǹkan ló máa ti ṣe mo lè jókòó sílé ńgbà mi kẹ́mi lọ́sọ̀ mi pé pa lẹ́sẹ̀ ah kí leléyìí n bá gba ẹ̀bẹ̀ pé lórúkọ Jésù Olúwa bá ọ wí nígbà tí ó máa ẹ̀mí ọlọ́run wá tọ̀ mí wọ́n sọ fún mi pé nǹkan tó ń pè ní ọ̀fà ni mo jẹ́ kó mọ̀ wípé wọ́n ń ta ẹ́ lọ́fà o èmi ni mi ìjọ òṣìṣẹ́ ah níjọ́ kan náà èmi àti àwọn mìíràn jáde lọ sàá olóòtú nígbà tá a dé ọ̀dọ̀ ìyá kan ìyá yẹn ń sọ fún wa wípé ṣé èmi ni máa ń kéde káàkiri mo ní èmi ni ah ó nílé bàbá mi ló wà ní báyìí mo ní bẹ́ẹ̀ ni ah bàbá mi báyìí báyìí ló jẹ́ mo ní bẹ́ẹ̀ ni ah ó ní àwọn làwọn pa bàbá ẹ̀. lójú àlàáfíà lójú ràn. èmi àti ẹjọ́ dúró ó ní àwọn làwọn pa bàbá yẹn àwọn pa làwọn padà díẹ̀ ó ní wọ́n rán àwọn oníṣẹ́ ni pé káwọn ja wọ́n ja bàbá yẹn bọ́ lórí igi ni orí ibi tó ja bàbá yẹn bọ́ látòrí igi ibẹ̀ lèmi akọ́lé sí nìsín so olóye pé nínú ìlú yẹn ó fún mi lórí ọ̀fẹ́ láti lè jẹ́ kí n mọ̀ wípé agbára kan wà nínú Jésù Kristi tí ò sí agbára tó tó. Hmm. agbára wà nínú Kristi. ìyá yẹn gógó tún fìdí ẹ̀ múlẹ̀ sá ó ní pé wọn ò lè borí yín o ó ní ṣùgbọ́n ẹ má gba nǹkan kan jẹ lọ́wọ́ wọn. ẹ wá sọ fún gbogbo àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé òkùnkùn torí bí ìṣẹ́jú bíi méjìlá ni pé kò sí agbára tó dàbí agbára Kristi káwọn náà sá wá sábì agbára yẹn òun lágbani lágbà tán. mọ́mí àti dádì kò sí agbára kankan nínú ohun tí à ń pè ní agbára títáyé agbára táyé ó máa fìyàn ṣe yẹ̀yẹ́ nígbà kẹyìn ṣùgbọ́n agbára kan wà nínú Jésù Kristi tí ò sagbára tó lè borí rẹ̀ tó bá fàyè rẹ̀ fún tó fi gbogbo ọkàn rẹ̀ fún ó ṣetán láti dúró tì ọ́ ní ìgbà ìṣòro kódà ní ìgbà ìpọ́jú lórúkọ Jésù yóò sì dára fún wa. àmín ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa ti wheelchair àwọn èèyàn dẹ̀ respond dáadáa pẹ̀lú àánú àti oore ọ̀fẹ́ àti àdírẹ́sì wheelchair yẹn forty five thousand lọ tiẹ̀ pé ńgbà tá a débẹ̀ mo ní bọ́rọ̀ nàìjíríà ṣe rí nìyẹn gbogbo nǹkan máa ń sáré a tún ní extra two wheelchairs sílẹ̀ bọ̀ ìyẹn kọ́ ni story mo sọ̀rọ̀ ń pa pásítọ̀ kan tí mo lájọ wà ń bi program kan tí mo ní pé ó wà nínú ìnira after ètò àwọn èèyàn pè mí pé bóyá prostate cancer gbogbo ẹ̀ ṣùgbọ́n torí mi ìsọ́ ní kíkún ni accident ni pásítọ̀ yìí ní urethral structure àbí nǹkan àwọn medical practitioner àti iye wọn dáadáa urethral structure ló pé and owó tí àwọn èèyàn sẹ́ndì láti ra wheelchair ó yìí kú one hundred and twenty thousand wọ́n á wò pé arábìnrin yẹn ká fún ní twenty sí pẹ̀lú wheelchair àti ní hundred sílẹ̀ four hundred thousand lọ́lọ́fẹ́ ṣe operation fún pastor yìí fún pásítọ̀ yìí mo dẹ̀ mọ̀ pé àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ní hospital tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run àwọn náà gbọ́ wa tabarẹ́ni tó fẹ́ pu pásítọ̀ yìí káwọn náà lè ṣiṣẹ́ yẹn dáadáa ẹ jọ̀wọ́ ẹ kàn sí mi tabarẹ́ni tó lọ ń blẹ́sì four hundred thousand agbàpá ti hundred lọ́wọ́ báyìí ohun tó ń kálukú bá lè fi support bó jẹ́ five thousand bó jẹ́ ten thousand ẹ jẹ́ ká ẹ jẹ́ kọ́ lọ́ ń lò wá fún wọn mo mọ̀ pé oníkálukú ló ní ìpèníjà tiẹ̀ lórúkọ jésù ìwàlá ìyọ ọlọ́run kò ní fi wá sílẹ̀ hmm. nọ́mbà tèmi fún gbogbo ẹni tó bá fẹ́ sọ̀pọ́tì pásítọ̀ yìí zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six ẹ jẹ́ ká lè jò mí evangelist kẹ́hìndé ògúndèyí káwọn náà fi nọ́mbà wọn sílẹ̀ a lè rí àwọn bàbá tó fẹ́ gbà wọ́n mọ̀ràn àbẹ̀ tó fẹ́ pray pẹ̀lú wọn àbẹ̀ tó ní di nọ́mbà wọn pé kó gbàdúrà fóun nọ́mbà wo ló lè pè yín sísà. zero seven zero. zero seven zero. three seven. three seven. seven zero. seven zero. one four. one four. six seven. six seven ẹ farabalẹ̀ mú lẹ́ǹkan sísà. zero seven zero seven zero three seven three seven seven zero seven zero one four one four six seven six seven ẹ má gbàgbé o kristi òní pẹ́ démọ̀ ìṣàn àpòsítélì kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sórúkọ mìíràn tá a fún ni lábẹ́ ọ̀run nínú ìta fi lè gbà á là yàtọ̀ sórúkọ jésù kristi god bless you all ẹ jẹ́ hand over fún bàbá mi pf wa láti lè ṣe ìrànṣẹ́ kremik miracle center níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ christ revival miracle center níbẹ̀ ẹni àṣírí èso dé ń tó. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ adé sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. bàbá wa ti ọlọ́run wa. our father and our god. kíyèsí ọ̀rọ̀ rẹ láti mú ṣẹ lórí gbogbo ìdílé kọ̀ọ̀kan tí ó ń gbọ́rọ̀ yìí lónìí. behold your word to fulfil all the years us that are listening to your voice today. torí bíbélì wípé èmi kíyèsí ọ̀rọ̀ mi láti mú ṣẹ. because the bible says i will observe my words to fulfil them. lónìí olúwa. lord today. kí o mú ọ̀rọ̀ àṣẹ kó o mú ọ̀rọ̀ ìwòsàn ọ̀rọ̀ ìgbàlà wá sí ìmúṣẹ nínú ìdílé ẹnì kọ̀ọ̀kan bí wọ́n ṣe ń gbọ́rọ̀ ẹ̀ lónìí lórúkọ jésù. i want you to bring into fulfilment the word of salvation the word of authority into every household that are listening listening to this message today. ọwọ́ ìbùkún ọlọ́run kó wá sínú ilé rẹ kó wá sórí iṣẹ́ rẹ kó wá sínú ayé rẹ lónìí ní orúkọ jésù. the hand of the blessing of God may come upon your life today the hand of the blessing of God come upon your household today in the name of Jesus. ní orúkọ jésù olúwa wa. in Jesus Christ's name our Lord. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. mo tún wí pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run. I declare again glory be to God in the highest. light. lónìí mo ń bá yín sọ̀rọ̀ nípa ọwọ́ agbára ọlọ́run. today I speak to you about the powerful hand of God. ọwọ́ agbára ọlọ́run. the powerful hand of God. ọwọ́ agbára ọlọ́run tí kì í dojú tì the powerful hand of God that do not disappoint. bó o bá ti fi ara rẹ sí abẹ́ ọwọ́ agbára ọlọ́run yìí. if you put your life under the umbrella of this powerful hand of God. kò sí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run tó ní rí gbà. there is nothing you want from God that you will not receive. ǹjẹ́ òun fẹ́ ọwọ́ agbára agbára ọlọ́run fún àánú bí? Do you need the powerful hand of God for mercy? Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára ọlọ́run fún àlàáfíà bí? Do you need the powerful hand of God for peace of mind? Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára ọlọ́run fún ìgbàlà bí? Do you need the powerful hand of God for salvation? Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára ọlọ́run fún ìwòsàn bí? Do you need the powerful hand of God for healing? Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára ọlọ́run fún àṣeyọrí bí? Do you need the powerful hand of God for success? Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára ọlọ́run fún ìtúsílẹ̀ bí? Do you need a powerful hand of God for deliverance? Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára Ọlọ́run fún ìdáǹdè bí? Do you need a powerful hand of God for redemption? Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára Ọlọ́run fún ọmọ bíbí bí? Do you need a powerful hand of God for childbearing? Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára fún ìbùkún bí? Do you need a powerful hand of God for blessing? Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára Ọlọ́run fún ààbò bí? Do you need a powerful hand of God for protection? Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára Ọlọ́run fún ìṣẹ́gun bí? Do you need a powerful hand of God for victory? Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára ọlọ́run fún ìrànlọ́wọ́ bí. you need a powerful hand of God for help. mo ní ǹjẹ́ o fi ọwọ́ agbára ọlọ́run fún ojú rere àti àánú bí. I ask you do you need the powerful hand of God for favour and mercy. ǹjẹ́ o fi ọwọ́ agbára ọlọ́run. do you need the powerful hand of God. fún ìgbéníjà bí. for intercession. kí ni ohun tó ṣe. kí ọwọ́ agbára ọlọ́run kọ̀ọ̀kan tí mo kà wọ̀nyí. what are you going to do for the powerful hand of God that I have highlighted in your life for it to come to àwọn nǹkan tó ṣe nìyí. these are the things you are going to do. nínú ìwé bẹ́rù orí kejìlá ẹsẹ̀ kẹrìnlá ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ láìsí èyí ni kò sí ẹni tí yóò rí olúwa. Hebrew chapter twelve verse fourteen follow peace with all men and holiness without which no man shall see the Lord. ẹ tún gbọ́ ohun tí bíbélì wí. hear what the bible says again. tó o bá ń ọwọ́ agbára ọlọ́run. if you want the powerful hand of God. fún ìpèsè kíkún. for full provision. tó o bá ń ọwọ́ agbára agbára ọlọ́run. if you need the powerful hand of God. fún ìgbéga. for promotion. kò ṣòro. it is easy. ẹ gbọ́ ohun tí bíbélì wí. hear what the bible says. nínú èkíní pétérù orí karùn-ún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ karùn-ún ẹ gbọ́ ohun tó wí. bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀yin ìtẹ́ ẹ tẹríba fún àwọn àgbà àní gbogbo yín ẹ máa tẹríba fún ara yín kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín lé aṣọ. nítorí ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. first peter chapter five verse five Likewise, ye younger, submit yourselves unto the elder. Yea, all of you be subject one to another, and be clothed with humility. For God resisteth the proud and giveth grace to the humble. Ǹjẹ́ o fẹ́ ọwọ́ agbára Ọlọ́run kún iṣẹ́ ìránṣẹ́ tá a ọ́ sí? Do you need the powerful hand of God for the ministry to which you have been called? Ọ̀nà tí ọwọ́ agbára Ọlọ́run lè fi wá sínú ayé rẹ nìyí. This is the way through which the powerful hand of God can come into your life. Ní orí karùn-ún ẹsẹ̀ kẹfà, kí ni Pétérù? In First Peter chapter five verse six nítorí náà ẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ agbára Ọlọ́run kí òun kí ó lè gbé yín ga ní àkókò. First Peter chapter five verse six humble yourselves therefore under the mighty hand of God that he may exalt you in due time. ọwọ́ agbára Ọlọ́run ó dúró dè ọ́. The powerful hand of God awaits you. láti ṣàánú fún ọ. to have mercy on you. láti fún ọ nígbàlà. to give you salvation. láti wù ọ sàn. and to heal you. láti mú ọ ṣàṣeyọrí. to make you succeed. láti mú ọ dẹni ìbùkún. and to bless your your life. ọwọ́ agbára ọlọ́run. the powerful hand of God. ọwọ́ ni ọlọ́run máa ń lò. it is hand that God used. gẹ́gẹ́ bí ọwọ́ ti ṣe kó ipa pàtàkì nínú àgọ́ ara ènìyàn. just as hand is so important in the human part. ọwọ́ la fi wọṣọ sọ́rùn. it is with the hand you put on your clothes. ọwọ́ kan náà ni à ń lò láti mú aṣọ kúrò. it is the same hand we will use to remove our clothes from our body. ọwọ́ lèèyàn fi ń gbẹ́rù dórí. it is with the hand you carry load to the head. ọwọ́ náà ni èèyàn fi ń gbé ẹrù kúrò lórí w wá sí ilẹ̀. it is with the same hand you carry the load from your head to the ground. ṣùgbọ́n bí ọwọ́ bá lè ní agbára nínú ìṣẹ̀dá tàbí tó lè jẹ́ ohun èlò tó lágbára nínú àgọ́ ara ènìyàn báyìí. if hand takes so much important part in human parts. mélòó mélòó wá di ọwọ́ agbára ọlọ́run. how much more the powerful hand. ọwọ́ agbára ọlọ́run yìí. this powerful hand of God. a ò lè fi ọwọ́ ènìyàn wé ọwọ́ agbára. we cannot compare the hand of man with the hand of God. ṣùgbọ́n ohun tí ọwọ́ ènìyàn kàn máa ń ṣe ni pé. what the hand of man do is. ọwọ́ ènìyàn ó ní àfiwé. the hand of man is just like an image or a comparison to the hand of God. èèyàn kì í rí ọwọ́ ọlọ́run bí èèyàn ṣe rí ọwọ́ ènìyàn. you cannot physically see the hand of God as you physically see the hand of man. ìwọ náà kíyèsí. you observe this. ọwọ́ ọlọ́run bẹ nínú afẹ́fẹ́. the hand of God is in the air. afẹ́fẹ́ ò dẹ̀ ṣe é rí. and you cannot see the air. èèyàn ò sì lè rí ọwọ́ ọlọ́run nínú afẹ́fẹ́. and you cannot see the hand of God. ọwọ́ ọlọ́run bẹ nínú afẹ́fẹ́. but the hand of God is in the air. òun ló fi bí ogun ṣubú. it is that hand he used in striking the devil. ọwọ́ yẹn ló máa ń lò láti fa igi tu. it is that hand he makes use of to uproot a tree. ọwọ́ ọlọ́run bẹ nínú odò. the hand of God is in the wọ́n ní odò tó ń ṣàn kò ní ọwọ́ síbẹ̀ ọwọ́ ń bẹ nínú rẹ̀. a flowing stream do not have hand yet it has hand to demolish and uproot trees. ọwọ́ agbára ọlọ́run bẹ́ẹ̀. síbẹ̀síbẹ̀. the powerful hand of God remains the same. láti gbà ọ́. to deliver you. ọlọ́wọ́ gbadigbadi ni ọlọ́run jẹ́. God has the hand that saves human beings. ǹjẹ́ o mọ̀ pé ọwọ́ agbára ọlọ́run wà láti fi bí àwọn ọ̀tá ṣubú. the powerful hand of God is there to make the enemy to fall. ǹjẹ́ ẹ fẹ́ kí ọlọ́run kí ó bí ọ̀tá rẹ ṣubú bí? do you want God to make your enemy fall before you? wà lábẹ́ àkóso ọwọ́ agbára ọlọ́run kó o sì máa fi ọwọ́ agbára ọlọ́run gbàdúrà. then be under the umbrella of the powerful hand. hand of God and use the powerful hand of God to pray. Ọwọ́ ọ̀tún Ọlọ́run ṣiṣẹ́ agbára. The right hand of God Do it mightily. Ẹ gbọ́ èkejì Chronicle twenty five verse eight. Second Chronicle chapter twenty-five verse eight. Kí ni o tó sọ níbí yìí? What does it say here? Ó ní Ọlọ́run ṣáà lágbára láti ṣe ìrànlọ́wọ́ aláti bí ni ṣubú. Méjèèjì yẹn ló wà ní ọwọ́ Ọlọ́run. Second Chronicles chapter twenty-five verse eight. But if thou will go, do it, be strong for the battle. God shall make them fall before the enemy for God has power to help and to cast down. méjèèjì ọwọ́ yẹn bẹ ní ọwọ́ ẹ̀. the two God has it in his hand. ọwọ́ tó ń gbani. the hand that delivers. ọlọ́run ṣàlágbára láti ṣe ìrànlọ́wọ́. God has power to help. àti láti bí ni ṣubú pẹ̀lú. and to make one to fall. ee méjèèjì ló wà lọ́wọ́ ẹ̀. he has the two in his hand. ó máa ń bí ọ̀tá ṣubú fún yàn. he makes the enemy to fall before one. ọwọ́ agbára rẹ̀ dẹ̀ máa ń gbé ìrànlọ́wọ́ dìde fún yàn. and his powerful hand and makes people to rise. sáàsì abẹ́ ọwọ́ àkóso ọwọ́ agbára ọlọ́run nìkan ṣoṣo. run under the umbrella of the powerful hand of God alone. nígbà náà ló tó máa rí ìtọ́wò agbára ọlọ́run bó ṣe dùn tó. then you are going to experience the manifestation of the sweetness of the power of God. how sweet it is. bíbélì sọ wípé. the bible says. orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni. the name of the lord is a strong tower. àwọn olódodo sá sínú rẹ̀. the righteous run it in wọ́n sì yè. and are saved. wọ́n sì nígbàlà. and are saved. wọ́n sì là. and are saved. jẹ́ arákùnrin àti arábìnrin tí mò ń bá sọ̀rọ̀ lónìí. brothers and sisters listening to me today. tó bá jẹ́ gbàrà kan wà tí o fi orí rẹ pamọ́ sí tó yàtọ̀ sí agbára Ọlọ́run jáde kúrò níbẹ̀ kó o sì wá sá sí abẹ́ agbára Ọlọ́run nìkan ṣoṣo. brothers and sisters if there is any place that you hid yourself as your source of power aside from the powerful hand of God I want you to get out of it and come on under the powerful hand of God. Inú orúkọ Jésù ni ọwọ́ agbára ti máa ń tú èèyàn sílẹ̀. It is in the name of Jesus that the powerful hand of God do deliver one. Bó o bá sì fẹ́ ọwọ́ agbára Ọlọ́run yìí. And if you need this powerful hand of God. O fẹ́ ọwọ́ agbára fún ìgbésí ayé rẹ lónìí. And you need the powerful hand of God for your life. Wá fi ìwà mímọ́ bora bí aṣọ. Now use righteousness as a cloth to cover yourself. Kí oṣù yóò ṣẹ̀yẹ́ àti ọdún yìí tó parí. Before the end of this month, this week, and this year. Ọwọ́ agbára Ọlọ́run. The powerful hand of God. Ó gbàlejò ayọ̀ fún ọ. Is going to receive a visitor of joy to your life. Ọwọ́ agbára Ọlọ́run tó mú omi jáde láti inú akọ àpáta. The powerful hand of God that brings water from the rock. Yóò mú ire jáde fún ọ níbi tí o fọkàn sí lórúkọ Jésù. We we bring blessing. Ọwọ́ agbára Ọlọ́run tí ó pèsè fún obìnrin ará The powerful hand of God that provided for the woman of Sárẹ́fàtì. Yóò pèsè fún àyè rẹ lónìí. we provide for your need today. ọwọ́ agbára ọlọ́run tó èso àkàrà márùn-ún àti ẹja wẹ́wẹ́ méjì. the powerful hand of God that provided five loaves of bread and two fishes. láti fi bọ́ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọkàn àwọn ènìyàn nínú aginjù. to feed five thousand people in the wilderness. yóò pèsè fún ọ. we provide for you. yóò sì mú ọ ìṣòro ayé rẹ já lónìí. and make you to overcome the problem of your life today. ọwọ́ agbára ọlọ́run. the powerful hand of God. tó ń gba ni. that delivers. inú jésù ló wà. rest in jesus. sá sínú jésù. run into jesus. gba jésù náà láàyè inú ayé rẹ. allow that jesus in your life. ó sì dá lójú pé. and i'm so sure. wàá bẹ̀rẹ̀ sí rí ọwọ́ agbára ọ̀tun ọ̀tun nínú ayé rẹ fún rere. start to experience new powerful hand of God in your life for good. ǹjẹ́ lónìí mo ń ké pe olúwa. today I call on God. fún gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ ọwọ́ agbára ọlọ́run fún àánú. for all those who are looking up to God for the powerful hand of God for mercy. ní orúkọ jésù fi àánú bá wọn lò. visit them with your mercy today. ní orúkọ jésù fi àánú bẹ̀ wọ́n wò. visit their life with your mercy today. kí ìṣẹ́gun tó dájú kó jẹ́ tìrẹ lónìí. so that sure victory shall be yours today. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ní orúkọ jésù. in the name of Jesus. ni mò ń gbàdúrà fún ilé iṣẹ́ fresh fm. i pray for this station fresh fm. ọwọ́ agbára ọlọ́run fún rere. the powerful hand of God for good. tí ẹnikẹ́ni ò lè dádúró that no one can stop. kí ọlọ́run kí ó máa fi bẹ ilé iṣẹ́ yìí wò ní gbogbo ìgbà. may the Lord visit this station all the time. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ní orúkọ Jésù ni mo gbàdúrà. in Jesus Christ's name I pray. àmín. amen. o lè pè mí sí nọ́mbà yìí. call the man of God on this line. mo ṣetán láti fi àdúrà ràn lọ́wọ́ sí i. ready to help you with prayer the more. zero eight zero three three two three four. two eight eight ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí ni wòlíì àti ajíhìnrere pf ọwa àlàáfíà ni fún yín àmì àti àmì. The preacher of this message you're hearing is prophet and evangelist pf ọwa. The peace of God abide with you now and forever. amen and amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní nàmbà seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀nyí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́sàn-án àárọ̀